gẹ́gẹ́ bí a ṣe ń sọ àti wá mú pé a fẹ́ fún ẹnì kọ̀ọ̀kan ní twenty twenty thousand naira kọ́lọ́mù balẹ̀ kọ́lá kọ́ bá wa bò ó gbogbo ẹ̀yin tí ẹ ti sálámù sí wa tẹ̀ ti náwó sí wa olúwa láàánú àbáni ẹ bó mọ̀ jẹ̀wọ́ dúkìá yín o. nígbà tó wọ́n ní bá ti gbéra tó bá ti gbéra díẹ̀. gbogbo àwa tí àwa náà sì tún gbà lérò náà kí á má gbà pé àkànnàbà bí àṣemọ́ ń pè òun náà ní six six seven seven one six seven three three three lẹ́ẹ̀kan sí six six seven seven one six seven three three three money punch alihuda islamic development foundation òní agbọ́yẹn ní òní akọ̀dé ọ̀rọ̀ wọlé tí a tún fẹ́ mọ gbúra wa nù lórí rẹ̀ wọ́n ní pé àti wálé ayé gbogbo ẹ̀ná bá sì wálé ayé bí ṣé rí dìrì náà mọ̀ rí kíkan olùwàlà ni kọ́mọ̀sálà ìjẹ́kọ́jẹ́ pé dídùn ọ̀pọ̀ nínú ìgbésí ayé kó wa wájú o abẹ lọ ìyẹn wá ṣàmúdi nígbà míì wọ́n gbé lọ sílé ìtọ́jú wọ́n gbé kúrò ní ìlú tí ń gbé kódà wọ́n tún gbé e kúrò lórílẹ̀-èdè wọn lọ sórílẹ̀-èdè ìbùnú àkótó ẹmọ gbé lọlé ẹmọ lọ fẹsẹ̀ létò síbẹ̀ náà ní sí ń lé ní ọlọ níbo ni irú ẹni bí ọlọ níbo ni ọlọ ẹni pété yìí tún yàtọ̀ ká farabalẹ̀ kádà kó ká gbọ́ra wáyé pé ẹni tó ti di pé ilé ìtọ́jú kọ̀ ọ́ pé àárín kankan ti ń ṣe wọn o ẹni mọ gbé lọlé báyìí níbo ni ọlọ sí náà ni ọmọ ọlọ ni àbí ń bolọ ní àbáyọ fún un láti mọ̀ pé ìsìláàmù ti wà yìí àlòkún kẹ́kẹ́ ohun tó ọ̀bá mò ń parẹ̀ lọ mò ń parẹ̀ kò sí nǹkan kan tí ọ̀dà sí níbo ní ọ̀lọ́ olùbáṣọ̀rọ̀ wọn bá nìyẹn bisimilá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد السلام عليكم ورحمة الله وبركاته Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Lẹ́yìn tí a ti dá ọkọ́ f'Allah subhanahu wa ta'ala, ọba tí yóò jẹ́ pé òun náà ni ìjọsìn tọ́ sí ní gbogbo ọ̀nà tẹ́dàá mọ́gbà sí ìjọsìn. Ọba yìí náà lábẹ́ gbogbo ìgòkègbodò ẹnìkọ̀ọ̀kan nínú Ramadan yìí lẹ́yìn Ramadan síwájú àsìkò yìí ọlọ́run ọba kó gba ogun ẹlẹ́sìn fún wa. Oríire tí orí ibò ní gbẹ̀yìn rẹ̀ ọba adẹ́dàá fi sọ gẹ́gẹ́ ẹnìkọ̀ọ̀kan wa àtàwa àwọn òbí wa ọba dẹ́dà bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọ́n àwọn àfa wa àwọn tó ń bẹ láyé láwọn òbí wa ọlọ́run jáwé ní ọ̀parí ẹ̀ sórí islam àwa náà jáwé ní ọ̀parí ẹ̀ sórí islam wọ́n fi wá sàdánwò fúnra wa ètò tó wá jẹ́ kókó náà rabbana la tajalna fitnatan lil ladina kafaru gbogbo ẹni tó fẹ́ gba islam níbi táwa kù sí ọlọ́run mọ́sà tún wá sí mọ́jọ́ jẹ́ pé wà á tiwa ni òfin ní gba islam ẹ̀ fi àbáwá kẹ́kọ̀ọ́ mọ́jà hùwà bẹ́ẹ̀ o tọ́fẹ́ ajọ́ káwa náà wá di àwọn alẹ́dínà yasudduna an sabilillah ọba dàdàrà kùn làwa ń bẹ̀ gbogbo àwọn tó bá ti rí bẹ́ẹ̀ táwọn ò sì mọ̀ ọba dàmọ́sà àṣàtúnṣe àwọn náà gbogbo akasori láyé àti lálùkìyàmà náà níbi tá à ń lọ láàárọ̀ ìhun náà ni wọ́n ti sọ fún wa yẹn pé níbo ni wọ́n lọ báyìí àbí bo lọ́kàn ẹni tó wà lórí àárẹ̀ wọ́n wá ní gbogbo ẹ́ńjìnì wọ́n sì kíníkan àwọn ò rí ohun tí ń ṣe é wọ́n tọ́ wá lè pé kódà wọ́n lè ti gbìyànjú wọn pé ilé ọgbà mọ́ ọgbà ní òsì kínni ọgbà ní ọgbà mọ́ àwa níbo lọ ẹ̀kọ́ lọ alimam alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé tábà gbàgbọ́ yòó ti ń jẹ́ amọ́di amurad generally tó bá yàtọ̀ sí gbé kalẹ̀ ó jẹ́ ọmọ ogun Allah subhanahu wa ta'ala ẹ wá rí inú àwọn ọmọ ogun àdìpé láyé náà wọ́n sọ pé àwọn ọmọ ogun orí afẹ́fẹ́ abẹ́ẹ̀kọ́ ni ọmọ ogun orí omi àwọn kìnnìkan gbogbo tíjọba náà mọ̀ nìyẹn ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala àwọn kọ̀ọ̀kan lákànmọ̀ àwọn tó gbajúmọ̀ tó bá dá kéde wọn fún wa náà àwọn ọmọ ogun rẹ̀ àwọn màláíkà àwọn màláíkà náà àwọn kódà ẹ̀rí pé àwọn kan ń bẹ nínú àwọn ẹlẹ́sìn kan táwọn òkú pe ogun ọ̀run o ni ikú wọn kalẹ̀ ni tó sẹ́sì mọ̀ ni tó kódà ọba pé wọ́n ó ní wá á Allah subhanahu wa tẹwárí bẹ́ẹ̀ náà ni àárẹ̀ àmọ́dí ni ọmọ ogun Allah subhanahu wa ta'ala lòun náà jẹ́ àyà mi sọ fún wa pé wa ma ya'lamu junuda rabbika illa hu ọ̀sẹ́ nìkan tó lè ṣe hásùrù àbí tó sọ pé gbogbo àwọn ogun ọlọ́run báyìí àwọn security agencies tí ní báyìí ni àwọn tó pé for internal external aggression and kìíní kan ó ti yé nǹkan kan ó ṣe é kọ́ ṣùgbọ́n ohun tó bá dàbá fẹ́ ṣe fún yẹn ẹni tó bá fẹ́ kọ́ wà lìjẹ́nà tó sì ní kùdìẹ̀ kùdìẹ̀ lẹ́sẹ̀ yóò dẹ ọmọ ogun kan sínú àwọn ogun rẹ̀ pé kọ́ àrẹ́sì rẹ̀ ó ti yé ó lè jẹ́ pé ibà ó lè jẹ́ fọ́rí ó lè jẹ́ nú rírun gbogbo àwọn tá à ń kà ní nínú àwọn ogun rẹ̀ àwọn tá a mọ̀ nìyẹn o ṣùgbọ́n ohun tá a fi mọ̀ pé ẹ̀dá kan ò lè mọ iye ọmọ ogun ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tán ni pé àwọn dókítọ̀ they are still discovering new diseases and ailments. kódà àwọn dókítà ọmọ fi aláàárẹ̀ fi tú gbapò pé òun ti ń ṣe ìyọ́n máa wádìí tó bá wọn á sọ ló kọ bàtọ́ kẹ́nu náà àwọn àfa wa tí wọ́n ń ṣàlàyé ńgbà pé ńgbà wọ́n discover àrùn tó ń pè ní lassa fever ẹ̀kọ́ nàìjíríà wọ́n ti discover rẹ̀ lérí àwọn àdúgbò rẹ̀ àdúgbò òbí tó ti ṣẹlẹ̀ wọ́n á dè mọ́ ọlọ́run historical background àárẹ̀ yẹn pé àwọn tó kọ́ sí ńgbà wọ́n á tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ wá pé ó kọ́ láwa fún o tó dé rí ó kọ ìlú yẹn ní jẹ́ lassa wọ́n á so mọ́ ọlọ́run pé lassa fífà so ni pé ó túmọ̀ pé má òtí tún mínẹ̀lẹ̀ àìlmi ìlà àkọlẹ̀ ìlà èyí tó jẹ́ adébí bo ní ọ̀lọ́ nìyẹn o ni pé káàkiri yẹn kíní kan ń bo lọ́lọ́ ń bo lọ́mọ̀ tẹ́lẹ̀ ìbọ́lọ́wọ̀n ọba ní kẹ́hìn sàánú wa láà discover pé báyìí lè ṣe kódà tó ń discover àárẹ̀ míì náà tán ó tún kú kí tí ó jẹ́ àǹtí àárẹ̀ yẹn ó lè jẹ́ pé áyẹn ni wọ́n padà tẹ́sì tí wọ́n sọ pé ó dàbí pé míìkì áyẹn ó jẹ́sì wọ́n lè kó òun lọ káàsì rẹ̀ nígbà kan wọ́n ní chimpanzee kìnnìkan kìnnìkan ọ̀bọ pé òun wọ́n fi ṣe immunization kìnnìkan tó wọ́n pé torí pé immune tiẹ̀ wọ́n máa tẹ̀sí àwọn nǹkan mi pé kí la lè lò sí wọ́n ara tá a fi mọ̀ pé ọlọ́run ọba allah subhanahu wa ta'ala ọba alágbára ni so gbàtà tí wàá mọ̀ pé ọmọ ogun allah subhanahu wa ta'ala ni àárẹ̀ àwọn onímọ̀ níbàámu sí abẹ́ẹ̀kọ́ wọn ni a pín sọ́nà méjì alẹ́ tó marodol kulod àmọ́dí àìsàn tó àìsàn ọkàn a sì ní marodol abdan àìsàn ara ẹ̀kọ́ lọ́dọ̀ tí wà nísìnyí tó bá nìkan ní heart attack kíní kan kó jẹ̀dọ̀jẹ̀dọ̀ kíní kan sórí gbogbo ẹ̀ gbogbo eléyẹ̀ táwa rí yẹn ara náà ni tó láti kidney àti kíkan ní classification ọ̀dọ̀ tiwa lọ́dọ̀ àwọn dókítà so ilé yẹn kìnínní náà lọ jẹ́ àmọ́dí ara ni ṣùgbọ́n àwọn ọ̀kẹ́ mi tó jẹ́ pé ó jẹ́ spiritual tàbí kó jẹ́ psychological sọ pé kọ́yìn ọkàn rẹ̀ ní tí ó kánsẹ́ẹ̀lì ẹ̀ wọ́n gbà wọn kẹ́kẹ́ jìnnà sí iná ni ó fi rí ìwòsàn kì í ṣe pé tablet àwọn psychological diseases kódà àwọn àwọn di àlẹ̀kìyálì ń bẹ tó jẹ́ pé ẹni yẹn ọpọlọ rẹ̀ ní ọ̀kẹ́ mọ́ gbé àwọn àwòrán wá kì í ṣe pé ó ṣe nǹkankan tó ti yọ́yà ń wèrè kọ́ ohun tí ò rí yọmọ ṣe bí kóhun ṣe kíni yọmọ rẹ̀ àwòrán yọmọ wá ìròyìn ló sì mọ̀ yá. ṣẹ̀wárí mardul kulub tá a sọ yìí alópin sí méjì òun wá pin sí méjì ẹ̀pá ní general ni pé àmọ́dí ọkàn àtàmọ́dí ara. àmọ́dé ọkàn ụwa wà lódìdí àmọ́dé ti àmọ́dé ara wà lódìdí àmọ́dé tọkàn ń pín méjì alẹ́ ìtọ́jẹ́ márọ́dù wọ̀ṣẹ́k àìsàn ìrújú àti fún tí fún lọ ìṣẹ́ ǹjẹ́ iyèméjì ń bẹ ń pa pé Allah pé Allah ń bẹ àwọn ní Allah ò sí àwọn àwọn mi ò tún mọ wò ó pé ń bẹ àbí ò sí kinní kan di ìrújú ó ti ń bẹ so àti di iyèméjì pé kí doubtful mind nípa nǹkan tí ń yẹ sí nípa Allah so kódà ẹ rí i pé ìmọ̀ ọ̀sẹ̀lẹ̀ ṣáku ìmọ̀ ọ̀sẹ̀lẹ̀ ń bi ni ká ṣe rẹ̀ ó di ogun rẹ̀ torí pé àìsàn kan ni tọ́fẹ́ bá ti èèyàn jẹ́ níbi sọ̀láàtì rẹ̀ ó rí pé eléyìí ti kọjá pé ọlọ́sọ̀sìpítù ni pé ó tún mọ̀ pé àwọn àmọ́dé kan ń bẹ tó jẹ́ pé gbogbo àmọ́dé jẹ́nẹ́rálì kí wọ́n kọ́ gbé láti báyìí níbi tó yẹ ká wà tẹ́lẹ̀ tá a bá wà ń bẹ àmọ́ ibi tó yẹ ká lọ tí kínni támọ̀dé bá dé ṣùgbọ́n téèyàn ọba ti wà níbi tó wà tó yẹ kó wà tí ò rí bó ṣe yẹ kó rí kò ní mọ ibi tí ó gbà lọ nígbà téyì yóò nínú ààrẹ bá dé káàtàrà fún alápẹ̀rẹ̀ àyàwó náà lùkọ́ àná pé fíkùlù bíi mọ́rọ́dún fasada ọmọlọ́hùn mara ẹ̀rí nìyẹn fún àmọ́dí tọkàn. bákan náà ayé àmínà tún wá tọ́ba àrídà ní lìyẹ̀kú làlẹ́dí nàfi kùlóbì maradu wàlkàfírún wàlkàfír ọlọ́run bá ní àwọn tí àwọn tá à ń ṣe àrà tá à ń dá yẹn káwọn tí àárẹ̀ ń bẹ náà kẹwọn àtàwọn kẹfìrí kí wọ́n lè sọ pé máadá àràdọ̀lọ́hù bí áadá másàlà ẹnu sọ́tò bákọ́rá yòdìlù bìí kàṣírà ọ̀yá dìbì tọ́lọ́ wọ́n fàpẹẹrẹ yẹn lélẹ̀ láti fi o a jẹ́ pé tẹ́sì láàbù tá a fi mọ̀ wá láàárẹ̀ ìgbà tó lọ́run bá ní kí n kẹ̀kẹ́ ọ̀sẹ̀lẹ̀ ó tún wà pé tí kẹ̀kẹ́ bá ṣẹlẹ̀ sọ́mọ èdè yẹn náà lára bí bá ń wò ó pé aa bí ó tọ́lọ́run fi wá ṣe báyìí ìjọ lọ́run ló ṣe líyàkú lálẹ́ dínà fi kùlù bí maradu wàlkáfìrún ó dín máadá àràdàláhu yàtà masala yòdì lóbi kàṣíra ọ̀yàdì ó tún wà pé àmọ́dí ẹ wá rí ìtọ́jú àmọ̀dì ara àyà ti wá bí kéèyàn fọ́ lójú ó ti bí kéèyàn gé lẹ́sẹ̀ bí kéèyàn bí kéèyàn di létí àyà tó gbélé wa ni léṣà alàlẹ̀ àmà àràjùn wàlà alàlẹ̀ àrọ̀jì àràjùn bàtà lọ́wọ́ bá ń sọ àwọn tó fúnlẹ̀ pé báyọ̀ ogun dé àbí ọ̀rọ̀ ìjẹ́ra so arọ afọ́jú kìnnìkan àwọn ò ní sínú àwọn tá a pè á lágbájá ní ọ̀jáde àtàwọ́lẹ̀ àbáwọn àlùmọ̀hálà àwọn tí wọ́n jókòó lépa àwọn ọ̀lọ́ láì lẹ́mí àti ṣe ọlọ́run fáwọn nílẹ̀ excuse ọwà nusuratu ọwà nusuratu fati náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ suratul azab ẹ̀rí wà nbẹ̀lẹ̀ yẹn náà. bákan náà àmọ́dí ti àmọ́dí ṣáwà mọ́ wá nígbà tí pàápàá jùlọ nígbà tí báyọ̀ obìnrin tí máa ń rìn tí ó kó rìn àbí irú àwọn sìn náà ó ti yé nìsín àwọn àmọ́dí ṣáwà ni ẹ̀wù àkọ́bá ìdá sọ fún wa pé sùyínà lè nẹ́ẹ̀sì ó bò ṣàwá mínà nìsá lọ́ọ́ fi sọ fáwọn ìyàwó ànábì pé ẹ̀yẹ́ mọ̀mọ́ sọ̀rọ̀ ẹ̀ mọ̀mọ́ dín obìnrin mùsùlùmí tó fẹ́ sàlùbáríkà tí èso obìnrin alágbàkó kò ní mọ díhùn kò ní mọ tẹ́kùjọ́ máa sọ̀rọ̀ fáyọ̀ tó máa ò lẹ̀dí fi kólbì hí tó ti fàyọ̀ tó máa ò lẹ̀dí fi kólbì márùn-ún àwọn tí ààrẹ ń bẹ́ nù ọ̀kẹ́ wọn yọ mọ instigate sinẹ́ ní ara rẹ̀ yọ mọ fọ́ jẹ́ la wàá gbogbo sinẹ́ nìsín àmọ́dí ni kí ọmọ wo ìhòhò kí ọmọ wo pọ́n àwọn fíìmù òhò ní òhò díẹ̀ gbogbo ara ni ó lè jíjẹ gbogbo àwọn bẹ́yẹn àwọn àbí àmọ́dí ọkàn náà ni àwọn eléyẹn generally. naam àwa ní bolo ẹ̀ka lọ tí mùsùlùmí bá wà níbi tó yẹ wà yóò ti mọ̀ a lọ torí pé lábúdà an takuna ma Allahi fi wa fi ẹ kí mùsùlùmí ọmọ ọbẹ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ni ó tún wà pé tí àdéhùn kan bá dé láàárẹ̀ bá dé o ò ní fi Allah subhanahu wa ta'ala lẹ̀ torí pé màá ń yà ọmọ ọbẹ pẹ̀lú ẹ̀tọ́ bá ti jẹ́ sùúrù tẹ́lẹ̀ ojú ń sùúrù ọba ó ti kó tá láwùjọ wa òun náà pé fojú wò bíi pé nǹkan yóò ẹjí kó tó kódà ńgbà tí ọba dàda bá sin àmọ́dì míì lẹ̀ làásẹ̀ tó mọ̀mọ̀ pé àṣé báyìí ti ń bẹ nínú súnà ẹ̀rọ pé ńgbà tí kòró dé wọn kà ló kọ́ àwọn fẹ́ gbọ́ rí wọ́n tó sọ pé kòró oníranran náà tún ni òun náà yà pé ìṣẹ̀lẹ̀ rẹ̀ lójú ọ pọ́pùlà corona virus yà pé gbogbo ayé kódà àfàwà kan wọ́n ní orin lórí rẹ̀ orin wọn lèmi fi ṣe báṣọ rìsálà àlẹ́sáǹsì mi àtàn ṣe ẹ ní àròbíyá ẹgbẹ́ kóró nà fáírọ́ọ̀sì ọdẹ́sì ẹ tọ̀ orítọ́ fàtíkù ló kábàgbà wà lásìkò tó lè ọ̀rọ̀ kòrónà kòrónà fáírọ́ọ̀sì. naam gbàtọ́ wá rí báyìí sẹ́rí ọmọ ẹ̀dá pàápàá jùlọ mùsùlùmí a ní àwọn nǹkan tí ànẹ́bì ti tọ́jú dè wá tí ọmọ jẹ́ preventive measure àwọn kan táàbọ̀ fi dáàbò bora wa táwọn àmọ́dìyàn òfin ní dé irú èyí yóò tó lè fẹ́ dé tó bá sì tiẹ̀ wá dé kọ́ kàn wá torí pa àwọ̀ ọ̀ká láti ṣe kíni láti tì í dànù tó bá dé àmọ́dìyàn ọ̀wá láti wá bàtì wa jẹ́ ó ti yé ọwá láti wá fi sí ti wa àwa láwa padà ṣẹ́gun rẹ̀ kódà kéèyàn ọba kú kódà kéèyàn ọba ṣe kíni kéèyàn ọba àmọ́dìyàn kú so èèyàn sì wín ní àmọ́dìyàn torí pé ó tara àmọ́dìyàn ka pọ́ǹtì di ẹni tí ó lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala bá níbi sí ní òun yóò tọ́ba bá mú mi ní kódà àtà ìdórí ẹ̀gún tó gun lẹ́sẹ̀ Allah subhanahu wa ta'ala mọ̀ fi ṣàgbéga fún yóò sì mọ̀ fi ṣàhàdànù ẹ̀sẹ̀ fún káwá tó débi tá à ń lọ ni. gbolo yẹ kí. padà sọ́dọ̀ àwọn tó ti lọ lánàá ká tó mú wá fún wa nǹkan mú àdìsí ẹyọ kan wá táwọn òkú tó jẹ́ pé lóòótọ́ abábàbàrà tá a sì iyò tó lè fẹ́ dé nù àdánwò nù àárẹ̀ àti múra dé tọ́ba tún wá dé kò ní gbé wa lọ débi páàsì lọ ibi tí ó yẹ ká lọ torípa àárẹ̀ ló ti mẹ́lòmíì ìdẹ̀ntì ń lọ sórí òkè abẹ́ẹ̀kọ́ ni àárẹ̀ ti gbé àwọn yẹn kó nu ìsìláàmù rẹpẹtẹ kódà lómi ṣe bóun tún bẹ ní mùsùlùmí ni mm-hmm. kódà nígbà tó kú tán wọ́n tún lè ṣẹ̀yẹ bí mùsùlùmí fún pé àwọn ń wọ ẹ̀kú rẹ̀ kò kan ó ṣe kíni kí wọ́n wọ ẹ̀kú rẹ̀ kò kan ó kírun sí lára torí pé ọ̀làjú ara rẹ̀ lẹ̀ fọlọ́ntírìlì ló gbéra rẹ̀ jáde kúrò nínú ìsìlámù látara àìsàn àbáàrẹ̀ àbámọ̀dì kan níbà ti pín àárẹ̀ sí kóńgá kọ́kọ́ lọ mọ̀ pé àwọn dókítà kìí sí gbogbo àárẹ̀ ni wọ́n lè rí lọ́sípítù wọn ò wá rí lọ́sípítù yẹn kò túmọ̀ kọ́ wá sọ pé ayé ń ṣe ọ́ èmi jẹ́ sọ́tẹ̀lẹ̀ gbogbo ẹtí máa ń gbénu ayé ayé ò ṣe é nẹ̀ni awálé ayé ayé ó lè ṣe kíni ọba àṣewá ni. kódà tí wọ́n bá ní àṣà sí ni ó ti yé ohun tá ń jẹ náà ń sàṣíra wa ni pé tọ́ bá jẹ tọ́ bá mu yóò bí kọ́ lọ sí gbọ̀nsẹ̀ àìjẹ rẹ ẹ rí i pé bá a ṣe ń ṣẹ̀yọ́ nínú àwẹ̀ yìí ó yàtọ̀ á mú mi gan ṣùgbọ́n àìmú wa látàárọ̀ tó mi ta ṣàfẹ́kọ̀ọ́ mi lára bẹ́ẹ̀ kọ́ láti mọ pọ́ǹpù ẹ̀ síta padà torí pé arọ́mọ àbùsọ̀bù rẹ̀ bẹ́ẹ̀ náà ló ń jẹ so pé àṣàṣì ń bẹ o ṣùgbọ́n sàṣí náà gan wà máa ń bí dọ́rí nàbí min ahadin illa bi idnillah ẹnìkan lọ sàṣí ọ ni ó ṣe kíní kan ni lára máa yà alámùjùnú dà rọ̀bíkà illa hu ọmọ ogun tọ́lọ́run dẹ sí òun yẹn tí ò fi sórí ibú tí ò fi di kèfèrí látara pé ń ságùn ọmọ ogun the same ọmọ ogun náà lọ́run dẹ sí wọ pé ohun tí ó tì ọ́ tó fi jẹ́ ká àdánwò ọkàn tó bá dà fẹ́ fi tẹ́sì ìgbàgbọ́ rẹ̀ tó fẹ́ kó fi dín àwọn àdúrà kan wò nínú àwọn sànẹ́bì mú wá ọfẹ́ kò fi dún nímọ̀ alukur'an ọfẹ́ fi tẹ́sì tàwa kùlù tiẹ̀ ogun tó fẹ́ jàwọ́ ni pé sọ́ọ̀bà mi dúró nígbà tó gbádùn sẹ́lòmíì ló pè ní àbẹ́ mi tóun tá nẹ́bí júwe ló lò ní àbí nǹkan míì tí ó gbé ọkọ̀ ní Islam ọlọ́run sì fẹ́ òun sì fẹ́ sórí ibú látara kádàrá tiẹ̀ ogun tí ó jà àwọn tí ó fi do lórí ibú ni kó wọn ṣàṣìwọ̀ káti wá pé àmọ́dé wa ti dé ọ̀kẹ́ náà àwọn àfà ó ní ẹjẹ́ á pe gbogbo wa níbo ló yẹ ká lọ bẹ́ẹ̀ sì béèrè ó ní ta'allaw. ta'allaw ila Allahi muhaiminu wa àdàbù. ṣé muhaiminu ló yẹ kó jẹ́ ni ta'allaw ila Allahi muhaiminu wa àdàbù. ta'allaw ila Allahi muhaiminu wa àdàbù. ولا تعبدوا مهما دام داعسا Olùtàálọ́ ọlọ́run ìlọ́lá títà rẹ̀ kan bá pẹ̀lú. Àbí wàhálà kan, kódà ọmọ rẹ̀ ń ṣe jákújákú. Àbẹ́ẹ̀kọ́ ni ọmọ rẹ̀ ń ṣe jákújákú yóò kọ́kọ́ ń wúwà kíwà, àárẹ̀ kan náà ni. Wọ́n mọ̀ sáré kí o ti ah, Allah subhanahu wa ta'ala ọba amọ̀tì fún àti ẹdọ ó ti yé tí ọ̀sẹ̀ bùkátà pé ẹ́ńjìnì kan ní òfìwò kí ní ṣe lágbájá lórúkọ tó ọ ọmọ òun náà lọ dẹ nǹkan yẹn sí ọ ọdọ rẹ náà ẹja wá òun nìkan. wàlá ìwà ìṣòro ìwà wà yẹn kódà níbi gbogbo àìsàn ló torí pé ìnàláhà ọba adẹ́dàkọ sọ ààrẹ kan ilá ànsálàmà àhúdàwà àfikọ́ sọ ajẹ́ pé nígbà ọlọ́run ní mọ́ sọ ààrẹ kalẹ̀ ọtọ́ sọ ògùn kalẹ̀ sí alimahu mẹ́ni alimahu ẹni tó bá mọ̀ ọ́ mọ̀ ẹni tí ó mọ̀ kò sí kíni kò ní mọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ pé àdánwò ti dé pariwo ẹ̀dá kan nínú ẹ̀dá Allah pé gbèsòrò rẹ yóò pe gbé sòrò rẹ̀ wádọ́ ànẹ́bì ẹ̀yìnsá pa anabi ẹ̀yìnsá nínú gbólóhùn míì wọ́n lè pé gbé sòrò rẹ̀ wádọ́ jésù abẹ́ẹ̀kọ́ ni wọ́n wá ní wọ́tọ̀ jẹ́ mùsùlùmí. wàlá ẹni tó wá pé wa lòun báyìí fún ọ òun ni ó rẹ wọn wò wọ́n náà gbòòrùn tó ń ká sínú náílọ́ọ̀nù ó ń ẹ̀ ọlọ́ọ̀wẹ̀ wọ́n náà lọ ń gba omi nínú jẹrika gbogbo inú àwọn eré òkè eré òkè eri òkè gbogbo ẹ̀ ni wọ́n sọ àwọn ọlọ́kadà ń gbé yín wọ́n ti mọ̀ àwọn ń gbé yín lọ láwọn fi lọ balẹ̀ wọ́n ti mọ̀ ló tún fẹ́ jẹ́ mùsùlùmí ولا تعبدوا مهما دام يا عيسى ẹni tó bá jẹ́ pé ànábì wa Ìsá ní bá ń pè tí wọ́n náà máa fi kíníkẹ gbé sọ̀rọ̀ rẹ̀ wá wọ́n ti gbàdánwò yẹn dádúgbò tiẹ̀ lọ́dọ̀ tòun tóun gbàgbọ́ ń bẹ̀ kí sàdánwò lọ́dọ̀ tiẹ̀ wá ọmọ fojú wo kókí ni pé àdánwò ni lórí táwọn náà ń ṣe lọ́dọ̀ tiẹ̀ náà nì kí ló ní òkè àdánwò ni ó ti yọ nísìn ọmọ àgbẹ̀ á ah, ó ní kíníkà ìwọ ń wà wá pà ń bẹ nínú àdánwò torí pé òun rí wa pé oníkáwá gbà á káyé wa ká lè bá àti kíní káyé wa ó lè dá àwa ń sọ fún wọn pé ibi tá a wà ní ayé wa ti dá ń bẹ àwa náà ń wò wọn náà pé ibi tó wà ní bí kò ṣe dá wa lójú ó ti yé àwa ń sọ fún mùsùlùmí ẹgbẹ́ wa pé àárẹ̀ ti dé ìṣòro yòówù tó lè ní wà látà àbùdù. látà àbùdù. ẹni tó wá lẹ́ pé òun ò pé Allah síṣòro rẹ̀ ẹ̀dá kan nínú ẹ̀dá Allah ọ̀kan nínú àwọn ànẹ́bí ọlọ́run ànẹ́bí wa Ìsá náà ní mọ́ pè àbí ẹnìkan láàfáà kan torí pé mbẹ́nu mùsùlùmí náà tí èsè mùsùlùmí yóò pèsè ò lágbájá ó bí ya bùkátà rẹ òun ni kọ́ ọmọ pè àbí alálẹ̀ kan ni wọ́n ń pè fún ọ abẹ́ nìkan tí wọ́n ní kẹ̀kẹ́ ṣe báyà wọ́n bí nínú odomi wọ́n bí nínú wọ́n ló gùnkè wọ́n bí nínú wọ́n ló digi wọ́n bí nínú wọ́n ló di nǹkan kí nǹkan kan. عينه orúkọ ànábì wa Ìsá gan fúnra rẹ̀ níjọ́ tí ń tọ́jú àwọn aláàárẹ̀ ó ní ìní ó ògbórí olè àkìmáhà wọlé àbọ̀rásọ̀ bí idinilá ó ní yọ̀ǹda allah ọba àdàlú ní í ṣe adẹ́tẹ̀ afọ́jú ti gbogbo àwọn tí ó gbádùn tó wà nù yìí wọn kódà wọ́n ń pè ní màsíhù àwọn àwọn àfáà nítorí pé béèyàn bá ní ògòdò àbí tó bá ra tó ìṣàdúrà pé mo gbádùn ya kí ní fi ń pè Allah yẹn tàwíìdù náà lòun náà fi lọ́lẹ̀ ní fi ń pè wọ́n fi wá ní ẹni táwọn ní kọmọ wá pè tíwọ náà tún lọ jẹ́ mùsùlùmí tó ti dàdàkú dàtọ̀ ọmọ yẹn bá sì rírẹ̀ ọ̀bá tú láyé yìí lálìkìyàmà ò ní dìde láàrin wa fa wọ́n bá kírun sí ọlá kò ní sí ọlá ǹfààní bí wọ́n ṣàdúrà pé Allahumma ighfir lahu ẹ̀wà amúwàáfẹ́ aníwá kìrìmínúsùlà wà símàdì aláwọ̀ ọlọ́run ọkẹ̀ lu àdúrà rẹ̀ fáwọn ni àwọn ọmọ ni wọ́n onífàkọ́dí káànà bí tàwòhídì. Àfọ́dí káànà bí tàwòhídì ìlànìdá ìyá. Sàmà fàdídà ní ọbílì ìlẹ̀ òdà Mùsà. Ẹlùmí ọkọ̀ Mósè, ó díẹ̀ ní ọmọ pè, tàwọn pè Mósè, ànábì wa

ní ń ṣe ọba ìdá ló fún un ṣe ìyọ̀ǹda rẹ̀ ni wọ́n tawhid kódà ìmọ́lọ̀wọ́n ọba Allah lọ́kẹ̀ oṣù gan ló lò tó fi ṣe dùá ibẹ̀ ló sì pè wọ́n sí nígbà yẹn kí wá sóhun nìkan. kọ́dídà á yá mi kọ̀bùlì lílẹ̀ ọ̀dà Musa. Ànábì wa Musa náà kódà níjọ́ àárẹ̀ agarambolẹ́gbà tọ́ da wọn. ló fi jẹ́ kó wọ mùsùlùmí náà torí pé òun rìnrìn àjò ọjà rìnrìn àjò ọwá nítorí pé kó lé ọmọ pàdé lọ́nà oníbàǹtẹ́ tọ́ bá ikú pẹ̀lú rẹ̀ ó ṣòfò oníkọ́pá àwọn rí ikú tí ń lé wọn báyìí nì ìjọ fèrè àwọn ń lé wọn mélòó ló ń kà wọn àti mọ́ sọ fún wa nígbà tó dé bẹ́ẹ̀ ọ̀pá ọwọ́ rẹ̀ ọ pé ọlọ́run rẹ̀ àbọ̀ wọn nǹkan kẹ́kẹ́ sí lára o torí ọ̀pá torí ọfẹ́ ṣèjọsìn fọ́pá ọfẹ́ sọ̀pá dòòsà o torí ẹ̀ níwọ̀ wọlé àdúrà ogójì ọjọ́ tó wọ́n á gbọ́ pa kẹ fún ọ àbí lérò ti ṣẹlẹ̀ rí ni àkọ́ wá pé ọ̀pá yẹn wọ́n ti wá gbígbó gbígbé kẹ fún ọ pé kò fi kẹ́kẹ́ rákọ̀ ọmọ pé kẹ́kẹ́ sí àlùjọ́nù kẹ́ ti wá kó sí bí ọ̀pá ọ̀pá àti Musa kọ́dọ̀ bá dàbẹ́ kó yé Musa pé ọ̀pá ọwọ́ rẹ̀ yẹn is nothing is ordinary igi eh? ordinary sajaro ó jẹ́ èsì just a stick ni àní musa náà sì mọ̀ bẹ́ẹ̀ ó dàkọ̀ mọ ohun tó bá yìí dáfẹ́ fọ̀pá yẹn dá lára ó ní máa tílíkà bí ẹ̀mí ní kàyà musa kí ni ń bẹ lọ́wọ́ rẹ̀ ọba tó ti mọ ti ń bẹ lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ ó ní ìyá àsọ yíyà ọ̀pá mi ni àtàwákàó àléhà ìmọ̀ rọ̀gbọ̀kúlé wà ó sùbí alágànà mi ìmọ̀ fi pàǹjẹ fáwọn ẹ̀rìn mi sì wọ́n tún fi pa ẹni ni ọ̀kítà àwọn tó máa fẹ́ lọ tọ́lẹ̀tì tọ́kójú rọ̀ tó gba sófin àtútù jìgbìn ni wọ́n fi lu ẹni ni àwọn àgbẹ̀ ọlọ́run wa ni ọ̀dà wọ musa ju ọ̀pá rẹ̀ yẹn lẹ̀ hmm. àràbá yìí ní ọ̀dà kọ́dà tó bá yẹ kó bá múra lẹ̀ ní pẹ́ rí ohun tí ń ṣe gbó jùlẹ̀ tẹ́ tó di ohun tí ọ̀dà musa gẹ́gẹ́ fẹ́ méré ọlọ́run sọ pé kó sa wàlá takhaf sanu ìdù ha sí rọ́tà alẹ́ ula. wọ́n ní tàmá kọ́dídà amin kọ́bìlì yìí lílihùdá musa kódà níbi musa náà ìgbà tá àbáwọn wàhálà mí náà tó ti ṣẹlẹ̀ ọba àdá lòun náà pè mọ́ pé Mósè. kàmọ́ ọkọ̀ dídá mi ń kọ́ bí lìlì ìlìlì òkúta Mùsá. kàmọ́ ọkọ̀ dídá mi ń kọ́ bí lìlì òkúta Mùsá. àwọn mùsùlùmí ó ti rìnrìn àárẹ̀ kódà ẹlòmí owó ni àárẹ̀ rẹ̀ àbẹ̀kọ́ ni àárẹ̀ ni kámọ̀ ní pẹ̀lú mi lè kó wọn lákòójọ so gbogbo ohun yóò tó lè já àárẹ̀ rẹ̀ yálà èyí tó jẹ́ tọkàn àbí èyí tó jẹ́ tara ọ̀nà èyí yóò tó lè jẹ́ náà àdánwò sọ pé àárẹ̀ náà lòun náà ló pe wá pé ẹ̀wọ́ mo ti ká àárẹ̀ àti pinnu kan báyìí àwọn sọ bẹ́ẹ̀ láì jẹ́ pé yẹn sì kìtọ́ wà lọ síìtù gbogbo ẹ̀ pátá ọlọ́run ọba ni ó gbé lọ bá nǹkan ìbéèrè ni àbí tẹ́wárí gbogbo àwọn anábì ọlọ́run ni ìlànà wọn náà ìlànà Muhammad sallallahu alaihi wasallam rìn tẹ́wọ́ tí ẹ̀ mọ́ta anábì wa Ayub hospital wo ní ń bẹ níjọ́ yẹn ìyàwó sá gbogbo nǹkan sá fún lẹ́yìn kọ́kẹ̀ pariwo pé ìwọ ọba tó dá mi ìní masaniya dúró à ìnira ti fọwọ́ kàn mí ara ni mí wà á ń ta arhamu rahimi. ni ó ní fásità jábínẹ́láhù ọbẹ̀ ọlọ́run wa pẹ̀lú rọ́bù láwọn nínú orúkọ Allah subhanahu wa ta'ala tó tóbi iná ẹ̀ ká sọ pé yá ó ó ipò tó bá wà ní ọjà aṣọ ìtàfi pé so wọ́n ní pípé ọlọ́run ọba ní olóòjẹ́ alhamdulillahi rabbil alamin gbogbo ànábì ọlọ́run lọ́fẹ̀ẹ́ ẹ̀bẹ̀ lọ́n pẹ̀lú rabbana rabbana rabbana ohun tí ànábì wa ayúbà náà fi bẹ lọ́hùn nìyẹn lẹ́yìn náà ọtọ́ wá kí ọba rẹ̀ lókì pé òun ni arhamu rahimina so àwọn kọ̀ọ̀kẹ́ mẹ́ta pé ẹ̀kẹ́ pọ̀ ni bizul jalali wal ikram ya arhamar rahimina ó fi ọkọ méjèèjì yẹn rọ́bù àti arhamur rahimin ó fi bẹ allah ọba dání fakashafna ma bihi min durrin gbogbo tí ń bẹ gbogbo tí ń bẹ lára rẹ̀ nínira a sì gbé kúrò àárẹ̀ tara nìyẹn o wà á tẹ́ iná wò áàlàhù ọmọ ń kú fún mi oko ń wọ́n níyàwó rẹ̀ ọ̀gbọ́dọ̀ débẹ̀ wọ́n ti gbé ọ sí àdánwò fún ọ pé tọ́ ọba ti pa ẹ níjọ́ báyìí báyìí ọmọ ṣẹlẹ̀ wọ́n lè kójú ọ̀gbọ́dọ̀ pa ọ́ tó jẹ́ pé súnlẹ̀ pé òjò àkọ́kọ́ tí ọba kọ́kọ́ rọ̀ gan bá rọ̀ ó sin aṣọ lórí téèyàn ó sàgbákò débi wọ́n ní òjò ọ̀gbọ́dọ̀ pa ọ́ قويم محمد فما زاد به توحيد شيئا إذا كيسا أبا يوا على على أنبياء الله على أنبياء الله أذكى تهيتي أبا والنبي الله صلوات ربي وسلامه أكمل كي وكم سوني أبا ولا في وي A jẹ́ pé a ń sọ pọ́bà ìdàrí sọ pé aléhìmù sọ̀látù wàtsàlá. Ó tàbá fẹ́ wọ mọ́sálásí nẹ̀ tẹ́lẹ̀, a sọ pé bismillá wà sọ̀látù wà sàlámù alá rasulillah. A jẹ́ pé a sì káàtà hìyà tí gbogbo àlá ń sí kíni, là ń kí wọn kú sẹ́, ẹ̀fúrí rélẹ̀ fún wa. Àwátà ń bẹ lónìí náà láàfáà tó jogún àwọn yẹn àwọn wò kó àfáà ní wọn náà lọ́tọ́ ní ẹnìkan bẹ́ẹ̀ bìkan kódà ń tí wọn náà gbára lé nìyẹn ọ̀wájú kí ìsìláàmù ó dọ́dọ̀ àwọn yẹn náà àwọn àkókòdà tí bá táwọn àfáà ní bá mọ̀ ọ́ tì wa náà wọ́n sì kíni ni wọ́n gbé wọn wá àwọn náà wọ́n ń sá di à ẹ àwọn ànábì ọlọ́run ta ní òṣè bẹ́ẹ̀. àlà àǹbíyá ìláyì àbíká kẹyì àti. wata bàtí yàda. wata bàtí yàda. mọ̀ sọ àfihàn ibi wọ́tà bá ti adá sàmátì àdá tí wọ́n sá tọrọ ọ̀fẹ́ káàdì tiẹ̀ náà ti bá ọ o ti fọwọ́ bólẹ̀ o ti fọwọ́ ṣòfò. gbogbo ohun tí gbogbo ohun tó bá fọwọ́ rẹ̀ ṣe yóò padà mọ takò yóò ìkọwọ́ rẹ̀ yóò ìgbésẹ̀ lálùkìyàmà. wọ́tà bá ti adá máa ń tọ́ àfi dì ní ibi lè sáà. وتبت يدا من صار في دين إبي wọ́n tó bá kó ṣèitán ìbílísù ni wọ́n ń tẹ̀lé nínú ẹ̀sìn rẹ̀ à kò ti fọwọ́ gbólẹ̀ o bọ́bá yìí sọ fún àbílà àbí pé tábàtì yá dá àbílà àbí bẹ́ẹ̀ náà nírú tiẹ̀ náà ohun tóun náà ń ṣe tọ́ra wọlé ọ̀rọ̀ lọ́fẹ́ kójọ ìwọ náà torí ẹ̀ lọ sí àwọn kankan ọ̀fẹ́ dalágbára ọ̀fẹ́ daláṣẹ nínú ìlú ọ̀fẹ́ jẹpò ọba àbí làábì náà gbogbo nǹkan ní ló ọba ìdàgẹ́ fi rinlẹ̀ pé ó lówó abẹ́ẹ̀kọ́ ni ó sì ṣiṣẹ́ ṣùgbọ́n má àrìnà áníwò má lòhú wà má kàsábà bẹ́ẹ̀ náà tiẹ̀ náà o àfi kò túbá níbo láti wá lọ́ngbàtẹ́ níbo àti sọ pé tà á ń lọ́wọ́ ìlàlọ́ ilmọ̀ àìmì níwáàdà o bí tó yẹ kí gbogbo aláàárẹ̀ wà láti dé hospital wọ́n ti sọ fún ọ pé àwọn ò rí ohun tí ń ṣe yín o abẹ́ẹ̀kọ́ ni wọ́n ti láwọn ò rí ohun tí ń ṣe ọ́ ọba pé àkọ́dà gbogbo èèyàn ìdíkẹ́ wọn mọ̀ ọ́ tì fa ọba tó fi kẹ́ ọ́ kọ̀ mọ́ ọ́ tì kódà tó ọba bá bẹ̀ lọ tó sì mẹ́ntẹ́nì islam rẹ̀ ó kú oríire mọ́sòfò méjì mọ́sòfò méjì tó pé tó ọba ní mánì gan ẹni tí òun rò pé òun ṣàṣe ọ gan yọ́tọ̀ tara tiẹ́ tí wò ní mánì já ẹlòmíì náà kó nu islam yóò sọ ìpínlẹ̀ agbájá òfin tẹ̀ kọ́gbọ́n wọ́n tó ọba sọ pé òun kò kíní kan tó bá dìde ojútì tó bá dìde ọ̀rọ̀ tó sọ irin tó rìn tó torí ẹ̀ mọ́dọ̀ pẹ̀lú Allah yìí mọ̀ pé àà ah, ah, lérí máa nílágbájá kú sí ìtìjú náà ní fóun náà ń kú tẹ́lẹ̀ náà ni kullan yusibana illa ma kataba Allah mo fẹ́ fún wa lápẹẹrẹ ká lè mọ̀ pé àwọn àmọ́dí ń bẹ ló jẹ́ pé gbogbo àǹgbà mi nẹ̀ tí wọ́n bá ń lọ sí ìtùwọ̀n òrí ohun tí ń ṣe ẹ mọ́ ti mọ́ lọ sí pé ayé ń ṣe ó lè jẹ́ pé àwọn dókítọ̀ ẹ́ńjìnì tí ó mọrú àrùn yẹn àbí àrùn rẹ kò tí ì sínú rẹ́kọ̀dù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń fò tọ níbi mẹ́ta tó ṣẹlẹ̀ tó yẹ kó gbà tó ni wọ́n ṣe fi àwọn ènìyàn yìí ọmọ Italian ó ti ń sìn Italy ni kristian ti bí ó ń Christian bí ọmọ yẹn ní ọ̀rọ̀ ayé àdé 1973 ní mìládítà ń bẹ̀bẹ̀ yìí tó di ẹnìsì so ọmọ yẹn wá yàtọ̀ sí gbogbo ọmọ lágbàáyé ẹ̀kọ́ àwọn ọmọ ní Guinness clinical record ọmọ tí ọ̀gá ẹni tó ga jù ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí jẹ́ kó kọ rẹ̀ ó wà madubut kan kọ́ kalẹ̀ ó kọ́ ọmọ tá a sọ yẹn Christian Mattarelli ìgbà wọn bí tán wọn sá discover pé pé sọmọ tó lè wọ ọsọ láyé rẹ̀ lẹ́yìn pé ojú ara rẹ̀ báyìí. wọ́n kẹfà sọ lébẹ̀ báwo wọ́n ṣe mọ̀ àwọn ní ọmọ àmọ́dì yẹn gángá ah, kí ló lè ṣẹlẹ̀ òun náà ni pé nígbà tí wọ́n bí tán àmọ́dì kan ọkọ̀ ìlú táwọn èèyàn rú àmọ́dì wò kí làmọ́dì yẹn òun ni pé tí wọ́n báyìí ti fi aṣọ sí láǹgbà tí wọ́n fẹ́ da eh, bẹ́sìtì aṣọ tí wọ́n dàbò àwọn ọmọ pé tí wọ́n ti wọ́n tọ́jú kalẹ̀ dídà tí dókítà dáàbò ọmọ ní báyìí wọ́n kẹ̀rí pé mímì rẹ̀ stọ̀pù ni ló ní kó fura wọ́n bá sáré tètè sín tí bá ti kásọ lára rẹ̀ mímì rẹ̀ ọmọ nọ́mà tí bá ti dásọ bò mímì rẹ̀ ó hòdù wọ́n wà ń ka díẹ̀ díẹ̀ díẹ̀ tán fi á rí i pé ojú ara rẹ̀ ní ojú ara tá a fi ń pè yẹn ń jẹ́ ọkùnrin àbí ìjóbìnrin nìkan ọkùnrin sì ni ni wọ́n lè ra fi aṣọ kọ́fà ojú ara rẹ̀ nìkan ni briefing rẹ̀ mímì rẹ̀ fi ṣe kí ni no fi ní continue tí wọ́n bẹ daṣọ bó àbí wọ́n wọ aṣọ fún un káwọn ọkẹ́ mo ti ra aṣọ aṣọ ọkùnrin aṣọ obìnrin gbogbo ohun tí wọ́n rà lásọ wọn lè wọ́ fún aṣọ ìbora wọn ò lè dáàbò wọn ò lè fìtẹ́ gbé bẹ́ẹ̀ ni wọ́n á ṣe ń dàgbà àtá títí tó fi jẹ́ pé bẹ́ẹ̀ tí ọba rìn káàkiri lẹ́yìn pé kí wọ́n fi nǹkan sí ojú ara rẹ̀ báyìí níjọ́ tí wọ́n ń bi gbàrà ọ̀dà ta lọ́sẹ̀. ó bímọ tó ní owó lásán ọdẹ lẹ́bọ nígbà tí yẹn ti ẹ̀ bí ìbejì tọ́tọ́ ọdẹ lẹ́bọ ó bí ìbejì wá ní òòṣà òòṣà méjì òòṣà báwo. ọjẹ bónọ́ọ̀sì ọlọ́run tọ́nà ah, jẹ́ tẹ́lẹ̀ kẹ́ bí ìbẹta ọkùnjọ́nà aṣọ pé wọ́n mọ́ pé ẹ̀ta òkò torí pé ìlú tí wọ́n ti kọ́kọ́ bí ìbẹta ní Nàìjíríà òkò òkò lẹ́gbẹ̀ẹ́ Ògbómọ̀ṣọ́ mbẹ̀ yẹn ọjọ́ wọn tí wọ́n ò rírí ọkọ̀ àwọn ọ̀nà ẹ̀ta òkò wọ́n mọ mẹ́ta lóko wọ́n mọ mẹ́ta lóko lóbi pé gbogbo ìbẹta wọn pé ẹ̀ta òkò tó kèé sòsà ọ̀dà mi tí wọ́n ti bí ogójì nǹkan ẹni tó bí ogójì ọmọ mbẹ lọ́kùnrin wọn fẹ́ ju ẹ̀lírí ẹ̀lírí kéèkéé nìlọ bátẹ́gùn ṣe ń fẹ́ sí wọn ni wọ́n padà ń develop láyé yìí náà ni so bóun ṣe lónìí ni kí ló pẹ̀lú eléyẹn wọ́n bímọ orí bákan ọlọ́wà deformed ọwá torí ẹ̀ dìdàkudà ẹlẹ́ẹ̀kejì amọ́dìkẹ́mbẹ tó ń pè ní bulimia navoa àwọn bulimia disease àwọn dókítà ò ti mọ̀ gbọ́ báyìí ó sí ọmọ kan náà amọ̀dìyẹn lágbà ọmọ yẹn òun jẹ́ Matthew Dutkin àti gbogbo ẹ̀ lọ́wọ́ ní rẹ́kọ́ọ̀dù ní ayé tàbí ìwọ́n náà lè ṣiṣẹ́ lórí ẹ̀ ọ wà ọmọ twelve years làmọ́dìyẹn fi kọlu kó lè mọ̀ pé àwọn sẹ́tà ṣe á mú táwọn ṣe wá torí pé àmọ́dì tá a mọ̀ yìí tá a mọ̀ á ti múra dé nínú tá níbi kọ wa ọmọ yẹn àmọ́dìyẹn wá kọlu ọmọ ní débi pé àmọ́dìyẹn mọ́ jẹ́ kéèyàn ọmọ jẹun ni ọmọ yẹn láàárín yóò mọ jẹun non-stop fódìdí bíi fifteen hours ní ọmọ fi jẹun wákàtí mẹ́ẹ̀ẹ́dógún yóò mọ̀ jẹun lọ yóò mọ̀ jẹun lọ. E, eléyìí so yóò mọ̀ á jẹun yẹn bí wàá ti ń jẹ́ tò náà kìí yó kò ní yó. débi pé ráìsì bíi one hundred and seventy five kg abóúnjẹ àbí ẹ̀bà àbámàlà yóò sì jẹ́ ó ti di mẹ́fà péré five kg láàrin ọjọ́ mẹ́fà péré so débi pé láàrin ọjọ́ mẹ́fà péré yẹn kílógíráàmù òun gangan ó tiẹ̀ ó sì ti lé sí one hundred and twenty eight kilogram ní wéètì tí tóun gangan ni pẹ̀lú bẹ́ẹ̀ bó ń jẹ ìbí ṣe ń jẹ́ tó yẹn yẹ̀stẹ́kì dá ìmọ̀ mi nà jù ọ́ ibi ó sì mọ̀ pa fáfi wá mọ̀ pé bẹ́ẹ̀ ni ń bẹ pé èèyàn lè mọ jẹun ó lè mọ mumi tí ò ní yó àwọn tó bá wọ ní ọba ni wọ́n mọ̀ mú ẹ̀jẹ̀ àtọyún ṣùgbọ́n láàyù sí mínú wà láàyù kò ní mí ń jú ẹ̀yìn. ṣàkóso máa mu míìkì yọmọ òwò kíníkan tẹ̀yìn yọmọ yọ̀kẹ́ ọyún àtẹ̀jẹ̀ yọ dàbí míìkì wọ́n mọ̀ mú òǹgbẹ òní dúró ń jẹ nǹkan sì tọmọ ọrù wọn ní sanra ní ó yẹ kó ẹni tó bá wà nínú tó ní àbọ̀bá wà wàlá tààrà wàlá tẹ̀sùmọ́ òfíà wàlá tẹ̀dẹ̀hà. àmọ́dìyàn ọlọ́run fi kàn ẹlẹ́ẹ̀kẹta tí mú wá tá a fi mú pé kí a lè fi dènà ẹ̀rọ tó pé kò yẹ kẹ́nìkẹ́kẹ́ ọmọ mọ̀ nínú mùsùlùmí òun náà ni ọmọ kẹta òun jẹ́ zuwẹ́dì wọn ti bí òun alfa anderson ló kọ́ tiẹ̀ àmọ́dì kan náà ṣẹlẹ̀ sóhun náà wọ́n ń pa àmọ́dì yẹn ní polydipsia disease polydipsia àfa lọ yìí islam àfa pé islam akẹ́kọ̀ọ́ ń parẹ́ gbogbo tí ń sẹ̀sẹ̀ nìkọ̀ọ̀kan ló fi jẹ́ pé inú ẹni tó yẹ kó sin ọba adédájú ní dókítà torí pé pẹ́sẹ̀ntì kọ̀ọ̀kan tí wọ́n ń gbé wá yẹn ó yẹ kí mánì tí ó yàtọ̀ mọ̀nà wọ́n ti kó fún èèyàn jáde rí ó ti la ọpọlọ èèyàn rí ọwọ́ àwọn láàbù tí wọ́n ń ṣiṣẹ́ oríire ọ̀tún wá pé oníwò sin lọ́run oní àláwọ̀ ẹ̀sìsì gbogbo tọ́tọ́ bá ṣe náà tọ́tọ́ bá dikú sọ́ọ̀rì náà ló ń ṣe ta ló ní kọ sọ́ọ̀rì iṣẹ́ tó bá ìdàgbé kó wá sí yẹn àti nípa àárín ara lé iná tó sìkì náà gbígbàgbọ́ tiẹ̀ ní olè ẹni mo lẹ́yẹ kẹ lọ ẹ bá wà lọ́dọ̀ Allah tẹ́lẹ̀ ọ̀dọ̀ rẹ̀ lẹ́sìn kìnnì lẹ́ẹ̀padà sí lè síbi kankan tẹ́ kó nínú Islam lẹ́ lọ ọmọ yẹn kí lọ ṣẹlẹ̀ sún àmọ́dé eléyìí òǹgbẹ ní ọmọ gbẹ̀yìn gbogbo wa àmọ́dé eléyìí òǹgbẹ lòun tó bá mu gbogbo òun yóò tó lè mu yọmọ field test gbogbo wa náà ni wọ́n á mu omi twenty two litres lójúmọ́ omi twenty two litres sọ̀kọ́ àwọn àníṣọ́ mọ̀ sọ pé ẹ bá lè gbìyànjú mọ́ mú bíi four litres five litres ẹ̀ so body system yín ẹ̀ ní mọ heat ẹ̀ ní mọ gbónájú bíi radiator àbí sẹ́yìn náà ti mú hmm. bottle water ìyá ọmọ pé mẹ́rin mo ń sọ ni pé ó mi mu twenty two litres a day láti nineteen twenty two ní ìṣù tí ẹ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n mú bẹ́ẹ̀ ni wọ́n mú bẹ́ẹ̀ tí wọ́n bẹ ní èmi ọmọ wọn ṣẹlẹ̀ láyé ìtàǹbẹ̀ yìí ṣẹwárí irú ilé ànábì wá fún wa ní àdúrà kò tán nígbà ní gbọ́lọ́ ẹ̀ ká lọ lọ́lọ́ ẹ̀ká sí kíni gbogbo nǹkan ni làákà sí mọ́ nípa sọ sí ni pé a padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala lábàtí gbogbo àwọn àdúrà tánà ìmọ̀ wá gan láwọn ọmọdé wáyé rí pé omi ìbẹ̀kẹ́ ní pọ́sẹ̀ mọ́ fa kẹ́kẹ́ gíjìnà. láì ní àríkí. lórúkọ Allah ó ti yé ń poró tí ń bẹ ní ara rẹ ní kulli da'in yudhika ìwò gbooru àmọ́dí yóò ti ní ọ lára. ẹ̀rí pé kẹ́kẹ́ pé bísmìlá ọkọ̀ tó fi rahman rahim sí so irú omi náà nísìn as'alullah al-azima ọkàn ní ìbè lọ́dọ̀ Allah Allah nẹ́ni ló fi ní fàkọ́dí dàá bí tàòhídì tàà ń sọ fàkọ́dí kánà bí tàòhídì fàkọ́dí kánà bí tàòhídì ìlà ìdá ìyá kàmà kọ́dí dàá mi kọ́dí ilé ọ̀dà Anas radiyallahu wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam nínú tá Ànábì mọ́ kà lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pé gbogbo àmọ́dé yìí tá a tí ò tí ì dé èbẹ́ tó ti wà nù rẹ̀ tá a bá ń kà á tẹ́lẹ̀ kò ní yàdọ̀ wa tó yà ọba dọ̀ wa kò ní ọwọ́ rẹ̀ ó ní anabi sallallahu alaihi wasallam fáwọn anas malik ó ní anabi mọ sọ ní gbogbo gbogbo ọba mi ìní èmi èmi yìí o ẹrú rẹ ó ti níbi tí ń à ń wa oníṣọ́ tó ṣe eh, leprosy àwọn ọ̀fẹ́ wọn ọ̀fẹ́ yàtọ̀ sí àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni mílẹ̀ baros ògòdò wọn mọ yà láwọn sùtù níbàtẹ́ tí wọ́n yà kíníbà tí wọ́n kíní ọwà lára wọn báyìí ẹ́ ẹ̀hàn chicken pox lẹ pé ògòdò wọ́lìjù noon àti síwèrè tàkà sọ pé ìbínú náà lẹ́fù lẹ́fù wọ́n ìsíwèrè ni àdébì wọn àṣe gbogbo tí jẹ́rìn ẹ̀ wèrè wọ́n lè pé kíníkà ń sin níwìn ni kíníkà ń sin níwìn kódà wọ́n lè pàbí sinwìn bẹ́ẹ̀ ẹnìkan àpọ́dọ̀ yẹn mọ́ lówó tí ó sinmi látara rẹ̀ ìmọ̀ ìmọ̀ sí ẹlòmíì níwín hmm. agbára ìmọ̀ sí ìwèrè ìdíyàn àtìmọ̀tìtọ́ wà sọ ọ̀là mi kò níbi ìsíwèrè wọ́lùjù záàmì àti ẹ̀tẹ̀ tí wọ́n rí yẹn ń kà ní ìka ọmọ sí kíni yọ ọmọ rẹ díẹ̀ díẹ̀ kódà àwọn àfáà ní àfáà ní sẹ́rù mẹ́kọ́tìl mafati sẹ́rù mìsíkátìl masabi wọ́n ní wọ́n ti àná ìsìmẹ́ńṣẹ̀ rú àwọn àmọ́dí yìí ni pé torí àwọn èsà àmọ́dí tó ṣe é gbé pamọ́ kódà mo sọ pé nítorí bá ṣe gẹ kọ̀yẹ́ kọ́ mọ jáde kọ̀yẹ́ kọ́ mọ mísì máwọn èèyàn ọwọ́n wọ̀ mí ń ṣe yí ilẹ̀ àsìkò mi àti gbogbo àmọ́dì tó burú jáì tá àti gbúrò rẹ̀ àbí tá àti gbúrò rẹ̀. díkìrò là án báyà dàlà kọ́ tó gbogbo àwọn kàkà ní àmọ́dì bú ni o tó gbogbo èyí òun náà àmọ́dì tó lè mọ̀ wá mùsùlùmí ọyẹ kọ ọmọ káwọn ọmọ rẹ ní òsì kínni ayé gbà kóró àdúrà yìí pọ́pùlà débi pé débi pé gbogbo àwọn tá ní skul ni wọ́n kíláàsì ọ̀nkà kó àhàn fáwọn ọmọ ní skul gbà tí kòró òde bíi pàbí òsì ni gbà kòró tó ti kálẹ̀ náà ní ìsìnkẹ́ gbogbo ìyá lè lé bàbá lé ó ti gbà lọ ẹ̀ka mọ̀ báwo la pé aláhùnmá ìní àwọn òzòbíkà mínẹ̀lì bárọ́sì wọ́ọ̀lì jùnún wọ́ọ̀lì wọ̀mí ń sẹ́yìn. ẹ̀yìn tẹ́ níbo lọ ẹ̀ka lọ á parí rẹ̀ síbi pé ẹ̀hẹ́ ta'allaw ila Allah. ta'allaw ila Allah yìí muhaymin wahdahu wala ta'budu màmá dáàmà ń dá ìsà. faqad kana bit-tawhidi lillahi da'iya. كما قد دعا من قبل للهدى موسى كما قرد من قبل على أنبياء الله على أنبياء الله أزكى تهيتي وتأبت يدا من طوى في دين إبليس وتأبت يدا من طوى في دين إبليس نعم alhamdulilayi rabbil alamin olúwa aláàánú ẹkùn sí wa lẹ́ni tí ọmọ ìlú gbogbo àṣìṣe wa àti gbogbo àdáwò tó bá padà sọ́dọ̀ wọ lọ́run bá lè tọ́lá láláìlá ìlàlá ìyọ́nìlá ìtàlá fún àwa tí a bá níbi ìta àbí kejì láti béèrè lórí àkòrí tí a sọ̀rọ̀ ní àbáwọn ètò síwájú àbálámọ̀ rẹ̀ sì wà lápapọ̀ zero eight one two two nine two two one eight one. síwájú bẹ́ẹ̀ alájà Saudi boutique wọ́n tún ti kó four thousand ní ìwà nínú àwọn tá a tún fún lẹ́bùn lé ní torí pé adìẹ ahádìẹ lánàá so àwọn tó gbà kódà ará àgbo ààrẹ ń bẹ mẹ́rin tó gbà àfẹ́ mọ gbára wa láti kó ká lè ṣàǹfààní ní òfin jẹ́ pé afọ́n béèrè àṣekínní kan ọrẹ là ń ta akẹ́mu mẹ́ni ọba wù wá tà ń fún kọ́lọ̀ nǹkó gbà ní sàrà fún gbogbo àwọn tó ń ṣe. ní ìrántí alájà ní mẹ́ta alápò. nine two two one ní ìrántí màmá wa alájà ní mẹ́ta alápò òun ni two two thousand tá a gbọ́lá nìyẹn. ti ṣe four thousand. ẹ ti tún bẹ lónìí náà. ó ti wà ní ẹ̀bẹ̀ lónìí ẹ ti wà pẹ̀lú wa o. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. àwọn ah, ah, ah, àhábẹ̀rẹ̀ àti sọ fún ipa àhábẹ̀rẹ̀. zero eight one two two nine two two one eight one. àtàlẹ̀ bí n bẹ̀rù tẹ̀ zero <laughs> eight one twenty two ninety two twenty one eighty one. Eh, zero eight one. Naam. Ẹ ti wà wa alaikum salam wa rahmatullahi wa barakatuh ìbéèrè yín. alákọ̀ọ́kọ́ na tahajjud ní mẹ́wàá kẹyìn Ramadan èyàn lè fi gbogbo òru ṣe pátá wọn ni anabi aya leila kula èyàn lè látẹ̀yìn iṣẹ́ ìbáyìí tẹ́ gba kẹdẹrẹ dasco sáré tọ́ba sì wòye ẹ lè ṣe díẹ̀ tọ́ba di kẹsìnmi tọ́ba ti dàárín ẹ sì lè gbé látàárín ẹ parí ẹ sì lè gbé lọ́wọ́ parí níkẹyìn òru ṣùgbọ́n ìkẹyìn òru fi ń lọ́lá torí pé ọba adédàá mọ́ sọ̀kalẹ̀ nígbà yẹn wọ́n kàkẹ́ sọ pé ìgbà báyìí lọ́gbọ̀dọ̀ parí ọba adédè mẹ́wàá kẹyìn gbogbo òru yẹn ká mọ́ fi ṣeré lọ ọ̀lẹ̀. zero eight one twenty two ninety two twenty one eighty one. hello. naam. Salaam wa rahmatullahi wa barakatuh ìbéèrè yín àwọn ọkọ yẹn kọ́ la nídìí sọ̀fíà àbí kìíní kan ẹ má bínú. pàtí wọ́n bọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ń ṣe aláìsí àyíká onírọ́pà ní. ẹ lọ ka ayà kúránì onírọ́bì ní masaniya dùrù àǹtà arahamuru rahimi ẹ lọ sura yẹn. ànábì ayub. ànábì ayub bó ṣe jẹ́ ni. zero eight one two two wa aleykum salaam wa rahmatullahi wa نعم. naam ìbéèrè náà ọ̀sẹ̀ ni àwa. naam. ejò ejò ọlẹ́tọ̀ láti jẹ gbogbo ẹran tí ẹyin ẹyin rẹ̀ àtẹyin rẹ̀ ó ti yé nìyí so àyẹ̀kọ́ bí ẹlẹ́ka máa bẹ̀rẹ̀ pé jòrò rẹ̀ ẹlẹ́dẹ̀ ìyẹn lè fi di pọ́pọ́ <laughs> ẹyin ejò ejò náà ni ó yé ìyẹn náà wọ́n jáde ó ti jẹ ẹyin mẹ́wàá ó ti sọ ni pé ejò àtẹ̀yìn rẹ̀ ni àìjẹ́ mùsùlùmí ìjẹ́ ẹ̀rí náà pé gbogbo ẹran tí ìṣẹ̀lẹ̀ ti ní òkú tó tó akọ́dà jẹ́ ni. naam wa salaam wa rahmatullahi wa barakatuh. ìbéèrè yín. mùsùlùmí lè sin ajá tó bá ní àwọn náà àwọn mẹ́ta lè fi sin ajá tó tí ṣàyẹ̀wò wọn máa wọn nínú ìyá rẹ̀ lójúmọ́ tó ló fi jẹ́ pé necessity ni ó mú yẹn sin ajá àyòlùgbà wá láti ká gbogbo àwọn. ẹ ti wà pẹ̀lú wa o. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. Tinjẹ́ ni káàdùn àti akidu so ẹni tó bá jẹ́ pé nìka ó lè mí ní akidu akidu àmọ́ túmọ̀ nìka méjì ní túmọ̀ nìka òun ni pé kí ọkọ àtìyàwó láti ọ̀sẹ̀pọ̀ nínú èdè lásán nìyí ṣùgbọ́n nìka náà ni pé ká ṣe àwọn ojúṣe tó yẹ ká ṣe wọ́n wá sọ pé lágbájá àti tàmẹ̀dù ti di ọkọ àti ìyàwó òun túmọ̀ akidu ni pé aṣọ wọn pọ̀ ó ti gba responsibility sọ́run rẹ̀ agreement pé ìmọ̀ sọ̀kọ̀ fún ìmọ̀ tọ́jú ẹ̀ ìníjẹniya òun náà ti ní ìmọ̀ fọṣọ ìmọ̀ dáná rẹ̀ ìfira fún ìmọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu ìmọ̀ akidu nìyẹn agreement tá a ti sopọ̀ túmọ̀ rẹ̀ nìyẹn. Gbọ̀wọ́ àtòlímọ̀ràn òdodo, jazakumullahu rabbun nasi khaira, jazakumullahu rabbun nasi khaira. أشهد أن لا إله إلا أنت أستغفر وأتوب إليه السلام عليكم ورحمة الله وبركاته